gbé ìsúnmọ́ èèyàn ọ́ ọlọ́run á gbé ọ̀gá lọ fún ọ ọlọ́run á fi ìyìn fún ọ ọlọ́run á fi ògo fún ọ ọlọ́run á dúpẹ́ lọ́wọ́ rẹ sẹ́ fún ìrìn àjò rẹ fún ètò tó ní ṣe ayé wa fún ètò ayé ọmọ wa fún ètò tó yé wa fún ètò tó ní lórí iṣẹ́ wa ọlọ́wọ́ ọlọ́run yìí jésù ṣe jésù ọlọ́run mi ṣe ọlọ́run mi ṣe ọlọ́run adúpẹ́ ìpolówó jésù yìí ẹlẹ́wọ̀n ìsírẹ́lì gbẹ́gọ́gà thank him exalt him magnify the Lord for grace ẹ̀ka dúpẹ́ ọlọ́run for your ọ̀fẹ́ yìí orí ọ̀fẹ́ ńlá ìdúgbà baba. ìdúkú ayọ̀ nínú ìyà Jesus ṣe jésù ayọ̀. Jésù àfi ọpẹ́ fún. Jésù àgbé ọ̀gá. We exalt you. We thank you, Lord, for your grace, for the grace of your mercy, for your kindness towards us, for your fair àánú rẹ, fún ayé wa ni, fún agbára rẹ bàbá, olówó ọlọ́run yìí, olówó olùgbàlóṣe olùgbàlóṣe olùgbàlóṣe olùgbàlóṣe olùgbàlà yíyan ọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run rẹ dúpẹ́ lọ́wọ́ ọba tó gbà ọ́ dúpẹ́ lọ́wọ́ ọba tó wò ọ́ sàn ọba tó dúdú tì ọ́ ẹ̀ka dúpẹ́ ẹ̀ka fẹ̀mí ìmúrí láyà níwájú olúwa. Ẹ káfẹ́ mi ìmoore náà sí Ọlọ́run, sí Ọlọ́run tó gbà wá, sí Ọlọ́run tó kó wa yọ. Ọba tí òjòjú ìgbàgbọ́ tì ọ́, lift up bless the Lord and appreciate the King. Exalt the over God for the grace of God's love, of God's mercy, of God's kindness, of God's goodness. Appreciate Him, exalt Him. Thank Him for His love. Thank Him for the miracle. Thank Him for the grace. Thank Him for the kindness. Thank Him for the goodness. I praise Him. Lift the voice in praise. Lift the voice in honor. Lift the voice in adoration to Him. Show your love for the Lord. Show your love for Him. Show your love for the Lord. Somebody thank Him right now. Lift your voice and begin to bless the Lord. Ẹnìkan gbé ọlọ́run ga. Gbé ọlọ́run fun fún tó ń ṣe. Gbé ọlọ́run ga fún tó ń ṣe. Gbé ọlọ́run ga fún tó ń ṣe inú ayé rẹ̀ lọ́rọ̀. Ẹ̀ka gbé ọlọ́run ga fún tó ń ṣe. Inú ayé wa, olùgbàlà ò ṣe o. Olùgbàlà ò ṣe láàárọ̀ yà yìn ọ́ láàárọ̀ yà gbé ọ̀gá láàárọ̀ yà fọpẹ́ fún láàárọ̀ àyìn fún láàárọ̀ àṣùgbò fún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ká dúpẹ́ ọba tó jẹ́ ìṣíjú rẹ̀ ìṣí rẹ̀ ṣojú rẹ̀ dúpẹ́ ọlọ́run fún ìyanu ńlá fún ìyanu ògo lift your voice bless him lift your voice appreciate him give that praise to him. Give the the Lord. Appreciate him. Exalt King of Kings and the Lord of Lords. Thank omnipotent God, omniscience God. Thank Jehovah God, Jehovah Rapha, Jehovah Nisi, Jehovah Shekinah, our Lord, our strength. Ibi ibi ìrànlọ́wọ́ wa tó gbà wá ọlọ́run tó tó gbà ọlọ́run tó sàtọ̀ ọlọ́run tó tó sáyà àìkú àìsà baba ńlá lift your voice exalt him let's thank him lift your voice appreciate him let's honour him ó ṣe lórí ayé mi ni ó ṣe lórí ayé ọmọ mi ni ó ṣe lórí ilé mi ni ó ṣe lórí iṣẹ́ mi ni ìdí tá a fi mú pọ̀ wá fún ìwọ ọlọ́run rèé torí òun ṣe ohun tí ìwọ ọlọ́run ń ṣe ohun tí òun ṣe nínú ayé mi ohun tí òun ṣe lórí ilé mi lift of voice bless them ọ̀ràn olùgbà ló ṣe olùgbà ló ṣe olùgbà ló ṣe thank him you can't thank him enough ọpẹ́ Jésù ṣe pọ̀ níwájú ọlọ́run ọpẹ́ wa pọ̀ níwájú rẹ̀ fún ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ fún ìyá fún ìyanu agbára rẹ̀ fún ìṣẹ́gun ńlá ọba tí òjò ojú gbàgbọ́ tì ọ́ ọba tí òjò yẹ ẹlẹ́mọ yín sùn tí òjò dàrú ẹ ká gbé ọlọ́run ìga ọlọ́run mi ò ṣe o ẹlẹ́dàá mi ò yàn ọ́ ọlọ́run mi ò ṣe o jésù ṣe o jésù ṣe o thank Him. Lift your voice in praise. Ẹ ká dúpẹ́ látinú ọkàn wa ni. Ẹ ká dúpẹ́ látinú ọkàn wa. Ẹ ká fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run. Ẹ ká fi ẹ̀mí ìmoore sí Jésù yìí. Fún ńlá tó ṣe. Fún ńlá tí ó ṣe. Fún àrà ńlá èyí tó fa ayé wa dá. Fún àrà ńlá èyí tó fa ayé wa dá. Ìpolówó Jésù yìí olùgbà ló ṣeun olùgbà ló ṣeun olùgbà ló ṣeun olùgbà ló ṣeun aláwọ̀ mi ó máa mọ̀ sọ́ pé ó ṣeun. about bow to him. Jesus shall Only as long as he is alive, as long as he lives, every knee will. Whether people bow on this earth or in the life after, but every knee must bow to him, to the glory of our Lord Jesus Christ. Father, we thank you. Jesus, we honor you. Thank you, Lord, for the grace. fún àǹfààní láti yàn ọ́ fún àǹfààní láti gbé ọ̀gá Jésù ṣó olówó ṣó dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àlàyé ṣó ó ṣe Jésù ọgbọ́n òkè ń pọ̀ jù mo fi ẹ̀ ńlá dáyé mi sí i. ọpẹ́ ọlọ́pàá lójú kúrú wọ́n ti filẹ̀. tì ọ́ jésù máa ṣe o ọba tí ò jẹ́ kí ayẹ ọba tí ò jẹ́ kó ká ọba tí ò jẹ́ sọnù jésù ṣe o jésù ṣe fún àǹfààní gbẹ fún orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí o tún jí ohun bí apá rẹ ó ṣe gbé o gbé ẹsẹ̀ rẹ ó ṣe gbé jésù ṣe o jésù ṣe ayọ̀ agbé ọ̀gá sẹ́yìn. ẹ̀ṣẹ̀ mi gbogbo olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo tí ò ní ẹ̀rí ìwọ ọ̀rọ̀ tí mo tọ̀ wá láàárọ̀ yìí torí òun la fẹ́ rí òun nìkan ló lè dá sọ̀rọ̀ ayé ẹni fún mi òun lè bá òun nìkan ló lè yanjú ọ̀rọ̀ ayé wa ẹ sọ fún Jésù gbogbo tó wà ní ẹkí ìwọ Ọlọ́run láàárọ̀ yìí ẹ̀ṣẹ̀ náà mi ni ẹ̀ṣẹ̀ mi ni ohunkóhun tó lè dàbí ìdíwọ́ tàbí ìdènà yẹn o láti mọ ọkàn mi àìnígbàgbọ́ tó ni àìṣèfẹ́ Ọlọ́run ni àtẹríba fún ọ̀rọ̀ ọlọ́run tó ká sọ fún jésù olúwa dáríjì olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wọ ẹ̀ṣẹ̀ mi olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wọ ẹ̀ṣẹ̀ mi ẹ̀jẹ̀ jésù wẹ̀ mí lónìí ẹ̀jẹ̀ jésù pa ọkàn mi mọ́ ẹ pe orúkọ jésù that the blood of Jesus Christ to wash you the blood of Jesus Christ to purify you the blood of Jesus to sanctify ẹ pe orúkọ jésù dada ẹ̀jẹ̀ ọ̀dà àgùntàn wọ ẹ̀ṣẹ̀ mi lónìí. Let the blood of Jesus wash away sin. Let the blood of Jesus Christ purify your heart. Olúwa dárí àṣírí èmi jì mí, gbogbo ẹ̀ṣẹ̀ mi, èyí tí ń jẹ́ kí n rí All my sin that will not allow me to experience the presence of you, that will not allow me to experience the glory of you, that will not allow me to experience the touch of you. Gbogbo ohun tí ò ń jẹ́ kó bá yìí mi pàdé, gbogbo ohun tí ń jẹ́ kó fọ̀n fún ayé Somebody pray that Lord God of heaven to forgive those sin. Olúwa dárí mi. Ẹ pọ̀wọ́ Jésù dáadáa. Ẹni wọn Ísírẹ́lì Olúwa dárí ẹ̀ṣẹ̀ náà jì mí. All my sin. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. Èyí tí ò ń jẹ́ kó fi gbóhùn mi. Èyí tí ò ń jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó fò kó ẹ̀ that will not allow your word in my life. Èyí tí ò ń jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó mú ìyá náà wá. Somebody pray that Lord God of heaven. Olúwa dárí jì mí olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ mi lónìí olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ mi lónìí mú àbàwọ́n mi kúrò wash away my sin wash away my iniquity wash away my trespasses wash away my transgression ẹ pé orúkọ jésù bí kí ọlọ́run kó wẹ gbogbo àbàwọ́n kó wẹ gbogbo ẹ̀ṣẹ̀ kúrò all of our sin all of our iniquity all unrighteousness before God of heaven. Let's pray that Lord God of heaven to forgive. As we look unto God, we need the presence of Him. As we look unto Him, we need the touch of Him. Mo nílò rẹ̀ wọ lọ́rùn. Mo A, new touch of heaven that will change the story of your life. Ìfọwọ́kàn tọ̀run ńlá ètò yìí ìtayé rẹ̀ padà. Olúwa wo ẹ̀fẹ̀ me, wẹ̀mí. Gbọ́ àdúrà. lórúkọ jésù kristi olúwa wẹ orúkọ jésù Ọrụ mo tọ̀ wá mo gbójú mi sókè sí ọ yìí ó ní èmi gbójú mi sí òkè wọn ni ó ní níbo ni àti rí tèmi náà ṣe níbo tèmi náà rí tèmi gbà níbo ti ayé ọba tó dá ayé ẹ orúkọ jésù olúwa kí n rí rẹ mo gbójú mi o sí ọ wo àpáta ayérayé wo ibi ìsádi ńlá ọlọ́run mo gbójú mi sókè sí ọ fún ìrànlọ́wọ́ fún ètò àtúnṣe fún ohun ọ̀tun olúwa mo gbójú mi sókè sí ọ fún ohun ògbó olúwa jẹ́ kí n ráàánú rẹ gbà ẹ pé orúkọ jésù ọlọ́run lánàá gbàgbà orúkọ jésù orúkọ jésù ẹni máa ń sọ ẹni mo gbójú mi sókè sí ní katali mauza kali mauza káyaba ìwọ àpáta ayérayé ó yẹ mi ó gbójú mi sórí òkè wọn ni ó ní ìrànlọ́wọ́ yóò tún wá fún ayé mi ó ní ìrànlọ́wọ́ yóò tọwọ́ olúwa wá ọwọ́ olúwa olúwa jẹ́ kí ìrànlọ́wọ́ mo gbójú mi sókè sí ọ jẹ́ kí ìrànlọ́wọ́ kó wá fún mi lónìí ọmọlọ́run pé orúkọ jésù ó sọ pé ìrànlọ́wọ́ yóò tọwọ́ olúwa wá fún ọ ní kabaru sọ àtẹ́lẹ̀ hàn ẹ pé orúkọ jésù ẹnu ìṣọ́ọ̀lì mo gbójú sókè sí ọ jẹ́ kí ìrànlọ́wọ́ fún afún ayé mi ẹ po orúkọ Jésù lọ́ọ̀tì kì í dojú ti ayé ẹni ìrànlọ́wọ́ ti ń fa ayé ẹni yọ nínú ìyà ìrànlọ́wọ́ ti ń tú orí ẹni ṣe ní orúkọ Jésù jẹ́ kí ìrànlọ́wọ́ dé fún ayé mi lónìí Olúwa mi sókè sí ọ somebody pray interlibrado sakayaba kò sí bí mìíràn bí kò ń ṣe ọ̀dọ̀ òun there is no way there is no other way except through him ó lè yóò gbójú mi sórí òkè wọn That's a place which is the place which from the things of God. And inside your Lord, ló mo gbé sókè sí. Ibẹ̀ ni mo gbẹ́kẹ̀lé ọyá ọyá jẹ́ kí ìrànlọ́wọ́ dé fún ayé mi. Pray that prayer. Ní gbogbo ojú omi sókè sí ọ. Látẹ́lẹ̀ máa tó pátá ayérayé. Ìwọ ìsádi ńlá. Jẹ́ kí ìrànlọ́wọ́ kò dé fún ayé mi. Jẹ́ kí ìrànlọ́wọ́ kò dé fún iṣẹ́ mi. Jẹ́ kí ìrànlọ́wọ́ kò dé fún ayé ọmọ mi. Ọmọlọ́run lanu gbàdúrà. Ní mo gbé ojú so sókè sí ọ. Ìwọ àpáta ayérayé. ìwọ ibi ìsádi agbára mi somebody pray lift your voice to God orúkọ Jésù náà ó dákẹ́ àríyànlọ́wọ́ yẹn o láàárọ̀ ìní ẹ̀ kàtàrí màá ó ṣàtà limprado sekendele o badori amakundo riba anze riba usate ẹ pé orúkọ Jésù ìwọ ìrànlọ́wọ́ ńlá ìdí ń torí ẹni ṣe ìwọ ìrànlọ́wọ́ ńlá ìdí ń èyí tí ń gbẹ̀tọ́ ẹni fúnni ní orúkọ Jésù ọlọ́run ńlá mo gbàdúrà pé orúkọ Jésù dáadáa mo borí mo gbójú mi sókè sí ọ olúwa dìde ìrànlọ́wọ́ fún ẹ ọmọlọ́run ńlá mo gbàdúrà sọ fún ọlọ́run alààyè olúwa mo gbójú mi sókè sí ọ lórúkọ Jésù ìwọ ìrànlọ́wọ́ láde fún ayé mi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá ẹ pé orúkọ Jésù jẹ́ kí ọ̀rọ̀ mi ní ìyànjú ó ní nǹkan ọkùnrin ni ó tó ń bọ ọkùnrin tó mú ọkàn porú ó tá a fẹ́ ohun tá a fẹ́ gbà epo Jésù lóru ìní tàbí àárọ̀ yìí Olúwa dá sọ̀rọ̀ mi jẹ́ kó ní ìyanjú jẹ́ rí ìrànlọ́wọ́ náà gbà Olúwa jẹ́ kí n rí ìrànlọ́wọ́ gbà láàárọ̀ yìí ọjọ́ kan lọ́lọ́run máa ń ṣètò ayé ẹni ọjọ́ kan ni náà máa ń yanjú ọ̀rọ̀ ayé ẹni ó lè fi èmi ṣe he can make tonight that night for you It can make today this morning this Monday morning for you ẹ kó kọ Jésù ó lọ jẹ́ kí n rí ìrànlọ́wọ́ gbà mo ṣe gbójú sókè sí ọ jẹ́ kí n láàánú gbà mo ṣe gbójú sókè sí ọ àní bó ṣe ń gbàdúrà ló ń sọ bí mo ṣe ń gbàdúrà láàárọ̀ yìí jẹ́ n rí ìyanu bàbá mo ṣe sàtọ̀ ẹ̀ wá gbogbo ẹ̀mí wáyé mi olúwa gbé kú all oh my load ẹ bá mi gbé kú o ẹ pé orúkọ Jésù olúwa ọlọ́run alààyè ọlọ́run tó pọ̀ ní pàtàgbára bí àwọn èèyàn sàtọ̀ wá lórúkọ Jésù yálà àánú gbà jára àánú gbà jára àánú gbà jára àánú gbà jára àánú gbà jára àánú gbà gborúkọ Jésù dáadáa pé ká ara àánú la gbà pé ká ara àánú la gbà pé la gbà pé kí orí ọ̀fẹ́ kó dájú ẹ porúkọ Jésù pé kí orí ọ̀fẹ́ Ọlọ́run kó dájú láàárọ̀ yìí lípa rosso tó yára ìwọ ńlá ní kì í ṣá ní orúkọ Jésù ìwọ ìrànlọ́wọ́ tí ń tún ayé ẹni ṣe Ọlọ́run ṣe gbójú sókè sí ọ ní orúkọ Jésù ó yá yín ọmọ ọlọ́run lánàá ó gbàdúrà gbọ́ orúkọ jésù pé kí ìrànlọ́wọ́ kó dé fún ayé rẹ̀ ojú ògbúrò tún ti o ayé ògbúrò tún yọ ọ kò gbúrò tún bàjẹ́ ó yá ó yá ó yá nú àdúrà bàbá pé gbójú sókè sí ọ jẹ́kẹ́ ọ̀rọ̀ ayé mi níyanjú olúwa yanjú ẹ̀ fún mi olúwa yanjú ẹ̀ fún ayé mi olúwa yanjú ẹ̀ lórí iṣẹ́ mi olúwa yanjú ẹ̀ lórí ayé ọmọ mi olúwa ẹ̀ lórí ilé mi ẹ pé orúkọ jésù mo gbójú sókè sí ọ ní orúkọ jésù rapatori amakayaba jẹ́ rí tèmi ṣe olúwa jẹ́ rí tèmi ṣe ní orúkọ jésù jẹ́ rí tèmi ṣe orúkọ jésù jẹ́ rí tèmi ṣe ẹ pé orúkọ jésù màtórí àmàkúso tó àgbàdua sẹ́ bẹ́ẹ̀ kó orí tiẹ̀ ṣe olúwa jẹ́ kí rí tèmi ṣe ẹni máa ń sọ ẹni dúà dúà lórúkọ jésù kristi olúwa wa fún mi lára sọ ọ bàbá fún mi lọ́rọ̀ sọ fún mi lára sọ bàbá fún mi. don't know.

many things in your life tó jẹ́ kí èèyàn dákẹ́ ah, ẹ má jẹ́ sọ̀rọ̀ epo ò fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n torí pé ò ní nǹkan tó fi sọ̀rọ̀ hallelujah hannah ò rí nǹkan tó fi sọ̀rọ̀ kí ni evidence kí ló fẹ́ sọ arábìnrin tí ń provoke àtijọ́ e, yẹn kò lè ṣe kankan àgbọ̀ kó gbẹ́nu rí sí ṣùgbọ́n gbàtí ọlọ́run fún sọ go and read for Samuel chapter two wà á mọ̀ pé orí ọ̀rọ̀ sọ. Hmm. Only my heart rejoice in the Lord, my arm has been exalted. Orí sọ kẹ́yìn, òwú tí orí tiẹ̀ wí. Mi ì máa jó jẹ́ kó orí tiẹ̀ sọ. Pé máa ń sọ tí n bá ṣe lè bá mi mọ̀ báyájọ́ tó ní èkó ní kíní ní tó mi ìzú lára wọn lè wọ́n síbẹ̀. Ẹ pọ̀ orúkọ Jésù. Ó yá fún mi ní ọ̀rọ̀ sọ. Joseph orí tiẹ̀ náà sọ káwọn bá nu túbẹ yẹn òtítí ló mu ó ní èmi ni Joseph tẹ tìmọ́lé jọ yẹn nǹkan rí o mama ṣẹlẹ̀ náà ayé ẹ̀ láfara yẹn ìgbé ọ̀tún bá ti láwọn ẹ̀gbẹ́ yẹn yóò bẹ̀rù bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run fún ní ẹnu ọ̀rọ̀ yẹn Ọlọ́run fi síbi tí ó sọ̀rọ̀ ó ṣe ìyanu ayé ẹ̀ ó gbé orin lé lọ́wọ́ ẹ bí orúkọ Jésù Olúwa fún mi ní ọ̀rọ̀ yìí sọ ẹnu mi jó gbọ́rọ̀ ọwọ́ mi jó tókè ó yá ó yá ó yá jesu náà lanu orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ọba tó pọ̀ nípa àti agbára Olúwa jẹ́ ọ̀rọ̀ olúwa fún mi lọ́rọ̀ sọ ẹ̀ńtọ́rọ̀ ń bá fi fún ló fi fún ẹ̀ńtọ́rọ̀ ń bá fi fún ló fi fún kò ṣe nípa agbára kò ṣe nípa agbára kì í ṣe nípa ìmọ̀ kò ṣe nípa àkókò bí kò ṣe pé ọlọ́run ni ẹ sọ fún ọlọ́run mo jẹ́ mo jẹ́ kò bẹ́ẹ̀ kò ń ṣe nítorí ẹ indorando yamando yamakusa levendo sinte yamando yaba ẹ bí orúkọ jésù olúwa fún mi lọ́rọ̀ sọ díẹ̀ láṣẹ olórí iṣẹ́ mi olúwa fún mi lọ́rọ̀ sọ jẹ́ kí mi náà lórí lè tọ́ka sí olúwa fún mi lọ́rọ̀ sọ wò mí sàn olúwa fún mi lọ́rọ̀ sọ gba ilẹ̀ yìí fún mi olúwa fún mi lọ́rọ̀ sọ ẹ kí bísínẹ́sì yẹn kó dàgbà olúwa fún mi lọ́rọ̀ sọ ọlọ́kọ́ máa náà kó ṣàṣeyọrí Jésù alùmá kù ṣe dìàdà lọ́ntọ́rí àmàkúnlẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ ẹbí orúkọ jésù ọlọ́run tó ọlọ́run israẹli ọba tó dá mi tó dá ohun gbogbo ẹbí orúkọ jésù màmá gbàdúrà bí kọ́lọ́run jẹ́ kó orí ọ̀rọ̀ sọ lórí ọmọ yẹn làálà rẹ̀ kò gbúdọ̀ jà sásá wa ẹbí orúkọ jésù ó dàbí ilé ọkọ ẹ kó gbìyànjú ìdàdí ànànà kó sàdá ó dàbí ìrìn àjò kó mú orí jáde ọlọ́run tó pọ̀ nípa àgbára olúwa fún mi ní ọ̀rọ̀ sọ olúwa fún mi ní ọ̀rọ̀ sọ ẹ fún mi lẹ́nu ọ̀rọ̀ ẹ ṣe tèmi ní ọpẹ́ sẹ́ ẹ ṣe tèmi ní ọpẹ́ ní ọdún yìí ẹ ṣe tèmi ní ọpẹ́ ní ọdún yìí somebody pray kí ọlọ́run kò ṣe tiẹ̀ lọ́pẹ́ olúwa ṣe tèmi ní ọpẹ́ ọpẹ́ fún oríire gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wá ẹ wá pé jésù àdébùgbàgbà tó ló ti gbogbo tó fẹ́ sọ táyé náà ò lè sọ ibi téèyàn fẹ́ dé táyọ̀ kò lè débẹ̀ ẹ po orúkọ Jésù gbogbo agbára tó yí mi ká gbogbo ipá tó yí ayé mi ká gbogbo ìṣe ènìyàn tó yí mi ká èèyàn náà burú ìlú ọkàn yẹn burú jáì ó ń ta ló lè mọ àfẹn tó da náà lórí ọkàn yẹn ẹni tó ń tó mọ àṣírí ènìyàn náà ní Ọlọ́run iwájú ẹ̀ náà ló sì wà ẹ porúkọ Jésù gbogbo ogun tó yí mi ká gbogbo agbára tó yí mi ká gbogbo agbára tó yí mi ká gbogbo ipa tó yí mi ká èyí tí ò fẹ́ kí n rí ìtẹ̀ mi ṣe èyí tí ò fẹ́ gbogbo tó ń ṣàdúrà jẹ gbogbo tó ń múlé koko gbogbo tó jẹ́ kí ìrànlọ́wọ́ yẹn di kí ló kí ló kí ló máa sọ pé kí èèyàn ṣe fún ọlọ́run tọ́lọ́ ò fẹ́ràn àwọ̀ lọ́wọ́ tọ́lọ́ ò fẹ́ràn àwọ̀ lọ́wọ́ kí la ṣe fún ọ ọlọ́run aláàánú ló pera ẹ̀ bẹ́ẹ̀ ni kò sì yí padà wá orúkọ jésù gbogbo tó jẹ́ kí rírì mi gbà gbogbo tó jẹ́ kí ìlérí ṣẹ mọ́ mi lára gbogbo agbá tí ń bá mi dùn gbogbo agbá tí ń bá ògùn ayé mi jà láàárọ̀ ìlú àárọ̀ yìí gbogbo tó mẹ́ká ní àyíká àyídà mi èyí tí ò fẹ́ jẹ́ kí n lọ́wọ́ dé èyí tí ò fẹ́ kí ògo bú jáde èyí tí ò fẹ́ kí n fọhùn rẹ jáde gbogbo agbá tó ní failure continue disappointment continue sickness continue wá gbára yìí níwájú olúwa lónìí ó yá wọlé ó yá tẹríba níwájú olúwa àwọn ọba ló wà tẹríba níwájú olúwa ọmọ ogun ló wà tẹríba ogun àríṣẹ́ṣe ogun àrínàlọ́wọ́ ẹ porúkọ jésù ẹ sọ fún ogun náà pé iwájú olúwa àwọn ọmọ ogun ló wà yíga babó sátá jésù níbi tí mẹ́ta mẹ́ta bá wà ó ní bẹ̀rẹ̀ òun wà pẹ̀lú olúwa ọmọ ogun wà níbi ló wà yẹn àndàlẹ ọlọ́run jìhóbà wà mẹ lò sẹńdìlẹ bùkàbà ẹ pé orúkọ jésù ó dájú ogun náà kó bẹ̀ sí tẹríba let the battle begin to surrender let the battle begin to surrender let the battle begin to surrender let the battle begin to surrender that battle of them of shame and disappointment of failure and stagnancy ẹ pé orúkọ jésù ìwọ ogun ìtẹríba tẹríba tẹríba tẹríba tẹríba tẹríba lórúkọ Jésù tẹríba lórúkọ Jésù tẹríba lórúkọ Jésù tẹríba lẹtẹlẹ ananama kó pẹrú sata somebody pray bá ogun náà wí bá agbá náà wí ní orúkọ Jésù bóde ẹ bá ogun yẹn wí ẹ bá agbára yẹn wí ẹ sọ kí Ọlọ́run kó sọ pa yẹn kó sọ di àṣà ẹ sọ fún Jésù kó sọ ipa yẹn ipa tí ń da ayé ẹni rí ayé olúwa sọ di asán ìkànnà bàbá ipá tí ń dàbọ̀ ọ̀nà ayé ẹni ní òkò jésù ipá tó jẹ́ kí n rí lọ́wọ́ ẹ sọ fọlọ́rọ̀ ipá yìí olúwa sọ di asán olúwa sọ di asán yaba lintoriabo limpredegaba lesondoyaba repatiyabo lefrendoshitelebo makayaba ipa tí ń dọ̀nà ẹni rú ní orúkọ jésù ipa tó ń jẹ́ kí ayé ẹni mọ̀fọ̀ ẹ gbàdúà olúwa agbára lásán gbọ́ lórúkọ jésù kristi olúwa wá ẹ pé jésù olúwa ṣẹ́gun mi fún mi lónìí mú mi borí ogun ayé mi olúwa mú mi borí ogun ayé mi kò sẹ́ tí àfi tí ògbó bá sí nìkan ló kù mí lógún ẹni ẹ tara ẹ ní bíbélì ẹgbẹ́ ọ̀sán fún ẹ pé torí once you are created in the image of God you are enemy to Satan. Because you are created in the image of God. Because God created you to be a boss over Satan. as a job that ah, So that's why Satan is fighting us. That's why Satan hates us. Because we are created in image to give praise. Agba àpò ẹ̀ lọ́wọ́ ẹ̀. Àlè Ọlọ́run ti fi He created us. Mm ọlọ́run wa tó wá ran sínú ayé kó jáde pé kúrò ló wá jó omi ò sáyè fún ọ gbé tó tó wá ran sí tó wá gbé ìrìn lórí àwárí ó gbá dáàmú lè sáré ìrìn náà ìtàn pé ìwọ kẹgbẹ́ kíní ìwájọ aleluya ẹ po orúkọ jésù ó dùnà sẹ ó dùnà kó ogun náà ṣẹ ó dùnà kí ọwọ́ ogun náà kó wọlé jẹ́ ó ṣẹ pápátá jẹ́ kó ṣẹ pápátá lónìí ó dájọ́ kó ogun ẹ̀ ṣẹ pápátá lónìí jẹ́ kí ìṣẹ́gun mi fara hàn. Let the battle be over. That battle that you have been that you have that that that you, that, that been there in your life for so long. Olóde kó gun ẹ̀ṣẹ̀. Ìdààmú yẹ kó wọlé pátá lónìí. Ọbọ̀lọ́run yẹ porúkọ Jésù. Ọlọ́run mi jẹ́ kí ogun ẹ̀ṣẹ̀. Ìwọ ogun àríṣẹ́ṣe. Ìwọ ogun ìdààmú tí ń dààmú ọkàn mi. Ní orúkọ Jésù tí ń dààmú ayé mi. Èyí ò jẹ́ kí n rí olóore tí ò jẹ́ rárá Gbogbo tó ń baṣẹ́ jẹ́ ní orúkọ Jésù. Gbogbo tó ń mú ayé mi lójú kan bí ohun tó yẹ kó jẹ́ ìrìn àjò ọdún kan tó sọ di àjọ ogún ogún ogún ogún ọdún mọ́ lọ́wọ́ ẹ porúkọ Jésù Ọlọ́run mẹ́jọ ṣẹ Ọlọ́run gbé ogun ẹ̀mí Ọlọ́run bá ogun ìwí Olúwa mú o bá ogun ìwí ẹ porúkọ Jésù ọba tó pọ̀ ní pàtàgbà ẹ pé Jésù kó bá wí Olúwa bá wí Olúwa bá wí Olúwa bá wí wọ́n tó bá ìjì wí ó ní kí ìjì dákẹ́ ìjì tó dìde ń jọ yẹn kò wá bá Ọlọ́run ṣòwò àbá ṣeré ó wá láti dà wọ́n náà sí omi ni ṣùgbọ́n ọlọ́run bá ìjì ẹ wí olúwa ogun àṣetì olúwa bá ogun àmúbọ́ olúwa bá ọ wí àrá láàánú olúwa bá àrólóore the somebody pray rebuke it he said resist submit to god and resist the devil begin to resist that position of enemy in your life say no to it resist the darkness you are ó ti fún iṣẹ́ iṣẹ́ ní ẹni bí and then it's going to flee from you resist only submit to God and resist the devil and it's gonna flee from fún àṣetì yẹn o kọ̀ lónìí o olúwa kọ wí oògùn àrọ́mọ bí ní orúkọ Jésù mo kọ̀ lónìí o ọ̀yà lanu ẹgbàdúrà pé Jésù I rebuke you I rebuke you I submit myself to God And I say no to you, you spirit of failure. I submit myself to God. I say no to you, you spirit of dishabille. I submit myself to God. And I say no to you, you untimely dead. In the name of Jesus. Ẹ pọ orúkọ jẹ́ ẹ sọ pé ó ti fún ní orúkọ Jésù. Ìwọ owó ogun yẹn, ìwọ wá ìbànújẹ́ yẹn. Mo ló ti o, mo ló ti o, mo ló ti o, mo ló ti o, mo ló ti o. Ní orúkọ Jésù, ìkàlà bàbá, gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wá ẹ pé orúkọ jésù olúwa ṣe tèmi ní ọ̀nà tí ò yí ọ̀tá mi ọ̀nà tí ò ní yí ọ̀tá ẹ ọ̀pọ̀lọpọ̀ tí ò fi rí kí tó yẹ kó rí mú láyé ọ̀pọ̀ tí wọ́n fi tó ń lọ sátani ò mọ gbogbo ṣùgbọ́n máa ń wádìí and also ó máa ń wádìí kó mọ gbogbo sátani ò mọ gbogbo ṣùgbọ́n that's why he has this he has agent all over á you know he see praying olúwa ṣe kí ló ní olúwa ṣe kíni sọ yà kí ló sọ olúwa ṣiṣẹ́ yẹn ọ̀rọ̀ ṣẹ́ òkè olúwa fún ọlọ́kọ̀ ọkọ ni òkè that's why you have, you have many thoughts to know what's in your mind that's why he bombard us with that thought just to be able to get what you are thinking you mean that he knows everything satan lè mú gbogbo ṣùgbọ́n by by you know by taking information to know what is your next step wọ́n á béèrè wọ́n á wà dé wò wọ́n á wò ó ah, gbogbo fẹ́ràn lọ́la ok é é é okay okay orúkọ Jésù gbogbo ọkọlọ́run kó gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà láti jà mí lólè ó wá di lónìí gbogbo eré gbogbo tó ti fún mi tó ti tẹ̀ mí lọ́wọ́ ẹ̀rọ gbọ́n rẹ lọ gbà wá fún mi gbogbo eré gbogbo tó ti rán sí mi ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ti rán rí ẹ sí à ọlọ́run ò dá mi lóhùn láti jọ yẹn tá a bá dé ọ̀run la mọ̀ bí à ọ̀pọ̀lọpọ̀ abẹ ọlọ́run ayé wa gba ọmọ àbínú mi ẹ̀ mọ́ padà ìrètí mi fún ẹni gbogbo orí pé màá kí ni ẹ̀ sí ní iṣẹ́ tó burú tó bẹ̀ yẹn à mo dẹ̀ máa gbàdúrà ọ̀fẹ́ kí gbàgbẹ́ inú ti papò gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ kí àjọ di nǹkan sára ẹ̀ o ẹ̀rọ pé mo dẹ̀ dé máa kí ni ẹ̀ sí Daniel tọ́lọ̀ ò bá sọ tó ṣẹlẹ̀ rárá mà pé ṣé wọ́n mà fún ara nìkan sí o kò kú mọ nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́run ti rìn that very day ẹ wá wò after that he still plan many of us began the fasting of twenty-one days from that twenty-one days is fasting We ṣe gba àwẹ̀ àdúrà ọlọ́run ti down the first day àwẹ̀ míì tó gba ọlọ́run ràn ọ́ hallelujah kí ọlọ́run ràn ọ́ ẹgbẹ́ ọlọ́run ràn ọ́ ẹgbẹ́ mo ti yanjú ọ̀rọ̀ kínní láti jọ yìí náà ẹ pé orúkọ gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà láti jèrè ayé mi gbogbo ọ̀nà tó àtà ń gbà gbogbo ọ̀nà tó ń gbà ni ẹni wọ́n tún fẹ́ fún rẹ yẹn wọ́n tún fẹ́ fún rẹ lọ́tún lọ dúró yọ ilẹ̀ ẹlòmí ìbínú yóò fi jà lógun ìbínú bá ti dé báyìí ah, gbàgbà gbogbo ẹ̀ ti dàrú báyìí ah, ibẹ̀ ìjà ni ẹ̀ṣẹ̀ ni ó ń kó ọjọ́ tá ń gbà láti dàbí lórí orí ayé mi ọlọ́run dójú tì í ọlọ́run bá ṣẹ́ náà jẹ́ ẹgbẹ̀tọ́ mi fún mi oyè oyè oyè oyè ẹgbẹ̀tọ́ mi fún mi ọlọ́run lánàá gbàdúrà orúkọ jésù àìmọ̀kárìmọ̀ ṣáìdà gbogbo ọ̀nà tí ó dá gbà àmì lórí ayọ̀ mi ní orúkọ Jésù Olúwa dójú tì Olúwa dójú tì Olúwa dójú tì Olúwa dójú tì Olúwa dójú tì ọ̀nà náà nítorí àmàmúsàtà bá iṣẹ́ náà jẹ́ ò bá gbàdúrà dáadáa ní jẹ́ kí ìṣẹ́gun jẹ́ tiyín láàárọ̀ yìí ò bá képe ọlọ́run sọ fún ọlọ́run torí ọtọ́lọ́run rán jáde ìkàdàyàbá akàtórí àmàṣà ángẹ́lì ìṣẹ́gun rẹ̀ ni mo tó láti ṣẹ́gun fún ayé wa orúkọ Jésù náà ní ìṣẹ́gun lórí ọmọ yẹn yendoyama olóhùn tó lọ aládé fún ìṣẹ́gun ni níndélé gbogbo adékèlé bò sọ fún jésù sẹ gbogbo tó dènà ayé mi gbogbo tó dènà lọ́wọ́ ní ayé mi olùwàdójútogun náà olùwàdójútó agbára náà olùwàdójútogun náà ní orúkọ jésù gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà láti dà mí lólè láti gbárí ayé mi sọnù ní orúkọ jésù ẹni máa olùwàdójútì olùwàbàbà náà yẹ olùwàdójútì gbogbo ọ̀nà tó ń gbà láti dírí ayé mi lọ́wọ́ ní orúkọ Jésù láti fari ayé mi sẹ́yìn ọmọ náà dáadọ́ gbàdúrà Olúwa dójú tì ní orúkọ Jésù màtẹ́rì ànànà màkóso tó yàrá ní mbrodo ti gẹ́rì ànànà ó lè súndó yàrá kú ṣètìlẹ́bọ̀ gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa gbé aláàánú dìde fún mi bàbá gbé aláàánú dìde fún mi ooo o nílò aláàánú gbé aláàánú dìde fún mi bàbá ooo gbé aláàánú dìde fún mi ooo kí n wo wájú kí n lólóore kí n bẹ̀yìn kí n lólóore àtọ̀tún àtòsì jẹ́ kí n. téèyàn nídìí ọlọ́run arángẹ́rì ẹ̀ wá ṣe tiwa àtàwọn kan ni nǹkan mìíràn tó ju èèyàn lọ ọlọ́run arángẹ́rì ẹ̀ jáde láti wá ràn án lọ́wọ́ ni bó ṣe rán sí pétérù pé àwọn ọmọ ẹ̀yìn jésù wọn lè kò sẹ́ni tó lọ pétérù mẹ́ lójú ojú ojú ọgbọ́n orí wọn lọ ṣùgbọ́n ọlọ́run israẹli rángẹ́lì ẹ̀ jáde ẹ porúkọ jésù gbé aláàánú di fún mi olúwa gbé aláàánú di fún mi gbé ènìyàn fún ayé mi olúwa gbé aláàánú dìde fún mi tó ràn ayé mi lọ́wọ́ aláàánú mi gbé aláàánú dìde fún mi tó bá ti náà gẹ́gẹ́ ìyàwó láti wá yóò ràn wá ẹ orúkọ jésù olúwa náà sí ayé olúwa náà aláàánú sórí ayé àwọn ọmọ mi olúwa náà sórí iṣẹ́ mi ẹ jésù gbé mo fẹ́ kún oṣù tó parí ọjọ́ mo fẹ́ rí aláàánú kọ́dún èyí tó parí mo fẹ́ rí aláàánú kí èmi tó parí ọlọ́run lè ṣe àpásítọ̀ èyí kẹ alábàáwà ọlọ́run àìní ó lè ṣe olúwa aláàánú kí èmi tó parí olúwa aláàánú sí ayé mi ní ọ̀rọ̀ Jésù ọ̀rọ̀ ayé mi ìjó níyanjú ọ̀rọ̀ iṣẹ́ mi ìjó níyanjú ọ̀rọ̀ ilé mi ìjó níyanjú ọ̀rọ̀ ògo mi ìjó níyanjú ẹ pe orúkọ Jésù aláàánú ńlá ìtí mú ẹ̀gbọ́n ayé aláàánú ńlá èyí máa ń gbé ẹni débi ayọ̀ ẹ̀ láyé aláàánú ńlá ńkàlàbàbò sòtó yàrá èyí tó mú òṣì àti yàtàn aláàánú yá aláàánú ńlá èyí tó mú òṣì kú òun ìran èyí tí mú àní kò nu ayé ẹni aláàánú ńlá olúwaránṣẹ́ olúwaránṣẹ́ wa olúwaránṣẹ́ mi lórúkọ Jésù Kristi olúwa wẹ̀ pé orúkọ Jésù olúwa nínú àánú rẹ lónìí jẹ́ kí n rí ojú rere rẹ kí lọ́lọ́run ò lè ṣe kí lẹ́ kí là ń sọ fún ọlọ́run tọ́lọ́run ò lè fún wa ó ti pèrè ẹ̀ bẹ́ẹ̀ ó ti ní òun ní ọlọ́run ẹran ara ó ti sọ bẹ́ẹ̀ pé kò sóhun kan tó ṣòro fún òun ó there is nothing too difficult for them to do Only ní èmi ni ọlọ́run gbogbo ẹran ara tàbí gbogbo ìlú wà ní kàwé ọba ni ìjòyè ni kó jẹ́ ọ̀rọ̀ ni ó lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ lágbára kó jẹ́yàn ni òun ló lè yàn lọ́wọ́ ó ní èmi ni ọlọ́run gbogbo ẹran bí ó lè àyà kó lè sùn mọ́jú lẹ́nìí ó ti ṣe nítorí tiẹ̀ tí ó sì mọ̀ bẹ́ẹ̀ ni mm, ọlọ́run lè lu orílẹ̀-èdè tó bẹ́ẹ̀ ni tí ó bọ́ tí ó bá sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ ayé rẹ pé àníṣe ọmọ mi wà níbi kan báyìí ẹ kò dìde kó máa lọ ọ̀tá rẹ gan ò ní gbà á ti ṣe tán pé mo ti fún kí nìyẹn mo ti sọ kán ràn lọ́wọ́ kí n tó mọ̀ mo lè ní ká má ọlọ́run ní ibo ló ní ọkàn ọba ó ní òun ló ní ọkàn ọba lọ́wọ́ tó ọwọ́ ẹni tó wà náà ló lè yanjú ẹ̀ hallelujah lọ́wọ́ ẹni tó gbẹ́kẹ̀lé ló lè yanjú ẹ̀ lọ́wọ́ ẹni tó fayé rẹ fún òun lè ṣe ẹ porúkọ kí ẹran láàánú rẹ gbà òun mọ́tò arábìnrin kan nítorí pé ọmọ kan tó bí ọmọ kan tó bí kú ẹ ó ní kò gbàdúrà kọ ẹnìkan sọ lánàá ó sọ fún lánàá ó ní ẹnìkan torí ó ọmọ kan tó ọmọ kan tó láyé ọmọ ọmọ kan ló bí ọmọ yẹn wá kú ìdí náà kò sí kò you You yíyọ ṣèdí aláwọ̀ bí You know, lóòótọ́ ọmọ tó bí but I can do better for you if I acknowledge it I can heal your wound I can heal your pain ọlọ́run kọ́ ló lu ọmọ ẹ̀ pa sátani ló lu ìyàpá ọlọ́run kì í pààyàn ọlọ́run máa ń fún yàn láìfù ni torí pé aláwẹ̀ òun sọ kókó gbàdúrà jẹ́ kí n rí ojú rere rẹ̀ ọlọ́run lágbára sọ pé no sátani ò ní rí kí n yẹn ṣe máa yọ ọmọ ìgbàlẹ̀ gbà ọlọ́run sì lágbára kò dá dúró yóò ní ìbùkún yọ ọlọ́run ó dá dúró yóò mi ìgbọ́njẹ́ lọ ṣùgbọ́n bí jẹ́ kó ojú rẹ̀ lónìí olúwa jẹ́ kí n rí iye rẹ̀ ojú rẹ̀ láti borí ojú rẹ̀ láti ṣèlérí ojú rẹ̀ láti ráàánú gbà ó lè tẹ̀síwájú ó láti kọrin ìṣẹ́gun láti kọrin ayọ̀ nípa ìṣòro ọ̀fẹ́ ó yẹ ẹ bèrè lọ́wọ́ lọ́rùn olúwa jẹ́ kí rí ojú rere ojú rere kó tọ̀ mí wá o nínú ayé ẹni kọrin tuntun ẹ pe orúkọ Jésù orí rẹ orí rẹ ní gbogbo ọ̀nà ṣàánú fún mi jẹ́ rí ojú rere rẹ ẹ pe orúkọ Jésù Olúwa ṣàánú fún mi jẹ́ rí ojú rere rẹ Olúwa ṣàánú fún mi jẹ́ rí ojú rere rẹ jẹ́ rí ojú rere rẹ nínú àdúrà níbi àdúrà as before you call una have answer before the call I will answer ẹ pe orúkọ Jésù àánú ojú rere rẹ nígbà tí mo tọ̀ wá ojú rere nígbà tí mo ní ẹ̀bẹ̀ ọkàn mi ní ohun tí mo ti ń béèrè pé kó o ṣe fún mi ní ohun tí mo ti ń béèrè pé kó o sọ tẹ tí mo ní kó o bá mi yanjú ẹ ẹ pé Jésù yẹn Olúwa jẹ́ kí n rí ojú rere rẹ àdúrà mi jó gbà àdúrà mi jó gbà àdúrà mi jó gbà ní orúkọ Jésù àdúrà yín kó gbà gbogbo yẹn tẹ́ kí wọ́n lọ́rùn láàárọ̀ yìí ní orúkọ Jésù kí Ọlọ́run kó gbọ́ àdúrà yìí wọ́n ní kàtàlì màá kó sàtà gbogbo yẹn tẹ́ tọ́lọ́run wá láàárọ̀ yìí ní orúkọ Jésù torí pé àdúrà yín kó gbà ìdí àdúrà lórúkọ ojú àdúrà òní kì í ọ̀tá òní yọ̀ yín ọ̀tá òní bèrè pé ọlọ́run tẹ̀yìn dà lórúkọ jésù ọlọ́run tẹ gbẹ́kẹ̀lé yóò ràn yín lọ́wọ́ ọlọ́run tẹ gbẹ́kẹ̀lé yóò dìde fún yín ọlọ́run tẹ gbẹ́kẹ̀lé lórúkọ jésù yóò mú ìtura fún ayé yín gbogbo àìtọ́ bọ́ wá ètí ayé jí gbé ètí ọ̀tá gbẹ́sẹ̀ lé ọ̀run yóò gbà á fún yín torí pé ẹni gbẹ́kẹ̀lé olúwa ó yẹ dìde lọ ṣe rere torí pé ẹ ti kékeré láàárọ̀ yìí ó yẹ lọ rí ìrànlọ́wọ́ rẹ̀ gbà lórúkọ Jésù kó rángẹ́lì ẹ̀ ṣáájú yín kó lọ pèsè àyè sílẹ̀ fún yín kí Olúwa kó rángẹ́lì rẹ̀ jáde kó lọ mú ẹ̀tọ́ yín jáde wá kó Olúwa kó rángẹ́lì ẹ̀ jáde ní orúkọ Jésù kó ṣe òtútù náà ayẹyẹ bí kó Olúwa kó rángẹ́lì rẹ̀ jáde kọ́ wọ yín kó bà kó nu gbogbo omijé gbogbo nù kó nu gbogbo omijé gbogbo nù kó nu gbogbo omijé gbogbo nù kó nu gbogbo omijé gbogbo nù kó nu gbogbo omijé gbogbo nù kó nu gbogbo omijé gbogbo nù kó nu gbogbo omijé gbogbo nù kó nu gbogbo omijé gbogbo nù kó sọ yín di aláyọ̀ kó sọ yín di aláyọ̀ kó sọ yín aláyọ̀ kó sọ yín di aláyọ̀ ní orúkọ Jésù kó mú gbogbo ìpòrú ọkàn kúrò kó mú ìbànújẹ́ yín kúrò kó fa ọwọ́ yín sókè kó gbó orí yín sókè lórúkọ Jésù kó dójú ti ọ̀tá ayé yín gbogbo tó ń lẹ̀ lè ṣe lọ ṣe ibi tó ń lẹ̀ lè lọ kọjá ẹ lọ rí àrùn gbà ẹ lọ rí gbà lórúkọ Jésù eléyìí tẹ́ gbà láàárọ̀ yìí kọ́rọ̀ kó gbọ́ fún yín eléyìí tẹ́ kégbè fún láàárọ̀ yìí kó dáhùn níbi àyè ńlá kó yanjú ọ̀rọ̀ náà ní orúkọ Jésù kó dá sí ọ̀rọ̀ náà kó ṣe yín lógo kó ṣe yín lógo kó ṣe yín lógo kó ṣe yín lógo kó ṣe yín lógo kó fẹ́ àánú gbà yín lórúkọ Jésù kó sọra ẹ̀dí màánú ayé yín kẹ́ ẹ ní ẹ̀rí ńlá kẹ́ ẹ ní ẹ̀rí ńlá kẹ́ ẹ ní ẹ̀rí ńlá kẹ́ ẹ ní ẹ̀rí ńlá ojú òní tì yín ayé òní yọ̀ yín gbogbo ọmọ gbogbo àbójútó dájú lórí wọn ẹ̀ ní sọmọ náà ìkàlàbàbò sìkìlì ha livrando sìkìlì wọ gẹ́gẹ́ òun bọ́ sọ̀rọ̀ ọlọ́run tó fìlí ẹ lọ́wọ́ lórúkọ jésù yóò dáàbò bò wọn àbò jésù yóò dájú lórí ayé wọn ní orúkọ jésù àbò jésù yóò dájú lọ ọlọ́run yóò sọ ọ́ dé ewọ̀ o ò ní mọ bójú ọmọ o ò ní mọ bójú ọmọ ọlọ́run yóò sọ ọ́ dé ewọ̀ ayé rẹ o ò ní mọ bójú ọmọ ẹ̀mí tiwa náà gùn a ó rí olúwa a ó rí ayé olúwa a rí rí olúwa a rí ayé olúwa ọkàn wa yóò balẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù kọ́rọ̀ kó yọ omi ẹ sọ́nà agbára jíde kó wọnú omi ẹ lọ ó mú ìṣẹ́gun wa kó di ẹ̀jẹ̀ Jésù ó mú ìwòsàn wá fún gbogbo ènìyàn bẹ́ẹ̀ gbogbo ẹni tó wọ́n mi lọ́rọ́ mọ bí o ẹnu ṣe gbogbo tó nílò láti bímọ kí ìlérí ọmọ lè ṣẹ́ mọ́ lára lórúkọ Jésù mo ní kí Ọlọ́run kó ràn sí ọ ọkọ ni aya ni lórúkọ Jésù ìwòsàn fún àgọ́ ara ni nínú ẹ̀jẹ̀ ni nínú omi nínú ṣan ni ìjọ lè mú ọ̀rọ̀ yẹn wá sí ìmúṣẹ inú ayé yín lìpọ́ọ̀rì ànáni àbọ̀kàpà lórúkọ Jésù ní kọ́lọ́run kó rán sí bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa tágbára wa àmín àmín àmín lórúkọ Jésù thank you for being here uh, uh, tomorrow if tomorrow is Saturday okay first okay first okay fourth time. Ah. So, okay. Let's go fast. Fasting Tuesday, fourth is four. Okay. And Tuesday, okay. So tomorrow there's prayer tomorrow by God's grace by 6 a.m. And then you go strengthen us our body. In the name of Jesus. Ẹ ká ṣe orí ọ̀fẹ́ Jésù kò bá yín lò. Kẹ̀rẹ́ àwọn ọmọ ẹgbẹ́ ṣe ń jáde náà sẹ́yìn. Kẹ̀ jáde sọ́wọ́ olúwa. Kẹ̀ jáde sọ́wọ́ olóore yín. Kẹ̀ yín jáde náà sẹ́yìn. Kẹ̀ jáde sọ́wọ́ olóore. Kẹ̀ jáde sọ́wọ́ aláàánú. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lóko Jésù lọ́wọ́. Àmín. Hallelujah, Lord Jesus. Thank you for being here. God bless you. See you. Thank you. God bless you. Bye.